léwu. politicians ṣe ń rò ó yé mi. ṣé òbí godmother ò ti ní pé one or two three four people tó jẹ́ pé òun ló link wọn ọ̀gùn pé you know what mi ò lẹ́nìtì láti ṣe pẹ̀lú ọmọ yìí á ti you know sọ one or two things fún wọn pé at your own peril ni tẹ bá lẹ́nìtì láti ṣe pẹ̀lú ọmọ yìí you understand á rẹ̀ ti yìn sí wọn one or two things so tó bá ṣì ń pè tó ṣì ń gbé kọlù. ẹ̀ta mo ṣe wo láàárọ̀ mo tún tu wo mo kàn dín ẹ bá mi gbélé Bisi ọlábísí wellington ọlábísí elizabeth wellington ẹ bá ń gbélé e lọ́wọ́ kó gbé ọwọ́ yẹn kọ́wọ́ má ṣe ń gbé fún mọ́ kó má rí ọwọ́ yẹn fi ṣe nǹkan kan mọ́ kó má lè gbé sókè kó má lè fi ṣe nǹkan kan ẹ bá mi gbé gbètúgbètú lé e lọ́wọ́ kó kọ́wọ́ yẹn kó wú gèlè mọ́ kó ń gbé kiri kó máa rú kiri kó máa rí nǹkan tó ṣe ẹ̀yin tó láyé ẹ wá jà fún mi o. Tọ́láwọ̀n kí lẹ sọ. olómi tẹ́símìd ni kó bá wa rò ó lọ. ẹ̀yà kọlù mi. kí ni ìwúlò ẹ̀. kẹ ẹ jẹ́ bùtú kẹ bùtú sínú omi kó mi ru ológun kú ọmọ àlè rẹ̀ lọ. ẹ kúkú wúlò wúbi ubi léṣe ubi ọ ní ubi léèrè kó mi kúkú ọrú lọ ẹ wúlò fún fọ́nì ẹ wúlò fún jọba olóbùkún rẹ̀ san táàsì rí ọmọ àlè. ẹ ló mọ̀ ẹ kàlẹ́ àá lè sáré dálẹ̀ náà bẹ́ẹ̀ yẹn mà ẹ̀yẹn má ẹ má wọ̀ọ́rì ẹ má wọrí à ń gbàjẹ́ pé wọn ò ní sùn ṣé mọ́mí <clears throat> ọmọ tó bá nìyẹn òun ò ní sùn ni òun kò ní fojú kan oorun àwọn kò lè ní ìsinmi àánú ẹ máa géèmù yìí bó ṣe ń lọ mà ṣẹgbọ́n mà ẹ ṣe mà ẹ ṣe mà bless you mà. This bill, how can we give a sincere advice and concentrate on the show when you display? <laughs> ẹ mú bínú. <laughs> Kọ́lá wà. Mo ń gbọ́ yín. Ṣé ẹ mọ̀ pé tí mo bá ń sọ̀rọ̀ lọ flagging yẹn ní láti stop mi lè tí mi lè because one flag so mi lè sáré sọ̀rọ̀ ó máa ma cut oh. tẹ bá torí ẹ̀ lẹ máa rí pé téèyàn bá ń ṣe show tó bá sọ ẹ̀ ẹ̀ kọ́ rí pé ó ti jumps dé sí so ibi yẹn ti cut off kò ṣe pé ẹnìyẹn ò sọ kò sọ páàtì ẹnìyẹn ń sọ gbọ̀gbà tó ń flag ó ń roll kò dọ́dọ̀ yín. Sis what are we going to do about Auto Bola? ṣebí àwọn olórí burúkú ìdíwọ̀ ẹ̀jẹ̀ ká rántí ọ̀rọ̀ Auto Bola. ọmọ ẹlẹ́nu fífẹ̀ àti òsínwín òsínwín godmother ìyẹn bí síwẹ̀lì ń títorí ó ti ó ti pàdánù real godmother ó ti fi òsínwín ènìyàn ṣe godmother báyìí. abóra jẹ̀bi. Yeah, thank you. Kwame wá sọ fún wa nǹkan tó ní German authority mọ̀ sí. Tó ní German authority náà jẹ́ ń bẹ́ẹ̀ kí ni German authority jẹ́ kí ni wọ́n mọ̀ sí kó lọ ṣe Nàìjíríà. Wá ṣàlàyé. Èmi ò fẹ́ gbọ́ kò ní da fónírọ́ o. Torí àwọn onírọ́ mi ò mọ̀ ń da fún wọn gan gidi ni. Èmi ò fẹ́ gbọ́ kò ní da fún onírọ́ ó ṣe ṣò nígbà tó wà tó ṣẹ̀dí láti Germany ó ní bó ṣe ń lọ Nàìjíríà bó ṣe ń bọ̀ German authority mọ̀ sí ṣé German authority mọ̀ sí pé o fẹ́ bá èèyàn ta ọmọ ṣé German authority mọ̀ sí ẹni tí yà ń jẹ tó ní ìdí àsísà tó bá ìrànlọ́wọ́ wá sọ́dọ̀ ẹ̀ ṣé German authority mọ̀ sí pé o fẹ́ bá ta ọmọ ẹ̀ ní seven million tó ní wá flagging bolẹ̀ wọ́n ti da flagging bolẹ̀ mo fẹ́ free ẹ wo ọ̀rọ̀ máa jáde kò yé yín àṣà àgùn àṣà tẹ̀lé ẹ̀ka lẹ́mà. ah youtube okay ma okay ma bóyá àkọ́tà ma bẹ́ẹ̀ ni. ó máa sà ọ̀rẹ́dì orun ti ń kùn orun orun ti ń kùn kwame. ìtọ́ dẹ̀ ní bí ká lọ sórí youtube wọn lè fúrágì lórí youtube o. ok ok a lọ sórí youtube sí ẹ ṣe mà. <laughs> Eh, mọ́mí wa. ẹ eh, eh, mọ̀ pé àmàlà yìí àmàlà yìí ten thousand naira ni bó ṣe kéré yìí seven hundred seven hundred thousand náà kó lẹ́ẹ̀kan fi jẹ́ fọ́sẹ̀ kan. ẹ máa gbọ́ màlẹ́ má kó bá ẹgbẹ́ kásálẹ́ ẹgbẹ́ jì bàjẹ́ ẹ má bínú mo ní àwọn tí wọn mọ̀ pé mo jàmàlà ten thousand naira ní Radisson Blu ni. hey stop the noise. àìròyìn ìgbàdé sáìtì ibi tẹ̀mí wá ibi tẹ̀mí gbà ní wáífà in fact mo lo wáífà nù pléènì. ẹ lọ wẹ kí westleep mi ẹ westleep mi wà nù báàgì mi mo ti tọ́jú ah kọ́ ló wà nù ọmọ kan tó ń jẹ́ westleep kéré o kéré o kọ́lámọ́ ah so that means pé ẹ kàn ń ṣoge lérèfé nìyẹn mo gé ń ṣe. Ah, irú irú oge wo lẹ wá àánú ah, ẹ ẹ ṣoge ẹ ṣoge. Boys, can you keep it down? Give me the phone. Oya, Bamu. Bed. Bed, jọ. Wá sí wípé mo. Wọ́n gbé lọ. Wọ́n mo ti gbé dé, mo ti gbé padà. <laughs> Ẹ gbé lọ́ọ̀tì. Kájà kájà kájà kájà kájà. Kwame unamọtì rẹ ọjọ́ kan tí a kọ mi ló ti sùn sí ọba ti yàn mí nù jẹjẹ ọ̀rọ̀ àmì kí mi ti aṣọ torí òkè máa mọ̀ ọ́ jẹ lọ gbé a. Ìjẹ̀ṣà líwèrè mọ̀ yí Èkìtì lèmi Èkìtì ní mèrè Ìjẹ̀ṣà líwèrè ọ̀rá rẹ̀ Èkìtì lọ́kọ̀ Ìjẹ̀ṣà wọn ẹyẹ ah, ẹyẹ ọmọdé ìwé òkè mọ mọ jẹ lọ́yà gbé ọ mi fi tírélà wá ní oúnjẹ tí mo mọ̀ ń jẹ. àtàtàtà. ọ̀sán bá ti ní káwọn la máa yọ owó ilé wọn sọ́kọ̀ ọmọ èkìtì pé kó Kwame o bá ti fi mí lẹ̀ o kí rọra ká ló ibi òfófó yẹn sì máa ti mẹ́nu kúrò mo kàn wá lè máa stream sí kí n kàn fọwọ́ lẹ́rán kí n máa wo fíìmù tèmi. Obama ti bú mi Obama ti ṣépè fọ́ta àwọn ọmọ mi. ibẹ̀ lèmi mo ń wọ́ta ìǹtẹ̀ ń gbé mọ́túrásì lọ ń gbé wọ́ta bẹ́ẹ̀dì mi tí ń sùn tí ń falala. ẹ ṣe tẹ́fẹ̀ẹ́ inú rẹ ní kò sí jà ń Kwame ọ̀ọ́.

bí adìyẹ kòjó pa kẹ́rì bọ́jì sá sí. Thank you, sir. When I said G, thank you, sir. I'm a big win. I'm really well. Thank you. Are you here? wọ́n ní kẹ́ so ok mi ní wọ́n ní so sorry o my youtube name is Bukky OTV ẹjẹ ni ẹjẹ ń lọ gbé líǹkì náà ikú àpòpù ó ní mo lo ti ra wẹ sílíìpù ẹ. ó ti kó wẹ sílíìpù ó ti kó pamọ́ sínú nylon bag. Hmm. ibi tó kó pamọ́ sí ni olùṣe ọmọ olóbùkún kò sí nǹkan tó mọ̀ pé wèrè ó máa bà mí lóyìnbó jẹ́ kí ni sleep ló burúkú ṣé àwọn ọmọ ẹ̀ ọmọ náà wọn mọ̀ ń pè náà ní kọ́kọ́ rẹ̀ ti wèrè wọn kọ́rẹ́ ti wèrè ẹ̀ rí. west ni ẹ lip gloss ni wèrè pè ní west lip tó bá tó bá tiẹ̀ máa pe wet lips ọ̀hún èwo ni west ibo ni west ti wá ibo ni Wesleep ti wá olóbùkú olòṣì àwọn wèrè tó tó tó ń tẹ̀lé àbí tó ń tẹ̀lé wọn lè kọ́ ẹ kó tiẹ̀ máa educate ẹ kó tiẹ̀ rí kó tiẹ̀ mọ́ kó ń tẹ̀lé àwọn èèyàn ṣe lọ́jọ́ oúnjẹ pẹ̀lú àwọn olówó làbújá ṣé wọ́n pe Wesleep rí bẹ́ẹ̀ olòṣì àbó gbọ́rọ́ dí sí bulu ó gbọ́ wáìfà lẹ́nu wọn bẹ́ẹ̀ olóbùkú ó bá ó ti wà ń lo òyìnbó látọdún méje ó bá kùkù jẹ ó bá dírẹ́fà mu ṣé wẹsílípù náà pè sí ẹ létí ìgbà tó ń tọ íńtánẹ́ẹ̀tì wọn ṣé wáífà náà pè létí yẹ ẹ ó ní wáífà ọ̀sán ìwá ìkílòsì ni kò fara kò fà rárá ó kílòsì ni wáí kílòsì olóṣù ó ti fẹ́ máa bà mí lóyìnbó jẹ́ kọ́lọ̀ ń ṣàánú mi mo máa ń mẹ́sọ̀ pé lójoojúmọ́ sí ó kéré jù one hour mo fi ń read kólúwọ rẹ̀ kàwé kólúwẹ̀ ka òyìnbó gidi nínú ìwé kó ló bú kú ọmọ kí kólúwẹ̀ mọ́ lọ fún business meeting kẹ́ mọ́ mọ́ gbọ́. <laughs> olúwa ẹ bá lọ fún business meeting kẹ́ mọ́ mọ́ gbọ́ please can I connect to your wifi. Ah. Excuse me for a minute. Can I use my wet slip? Kọ́mẹ́ yìí àdàkùọ́ o. O ṣe fẹ́ bọ o fẹ́ change the dictionary bọ̀ á lọ. Uh-uh. Kò sí nǹkan rere kan tó mọ̀ pé ó máa ó máa dá gbogbo ẹ̀ lọ. Okó iná tó bá máa da. okó okó tẹ́ everybody manage o ó dórí Kwame ó wa gbogbo ẹ̀ mọ́ yà. Godmother náà no. Godmother everybody manage ó dórí Kwame náà ó mú gbogbo ẹ̀ ó fọ lójú túútú kò sí nǹkan kan tó mọ̀ kò sí nǹkan kan tó tó mọ̀ ń ṣe látọ̀jú ju kó tó lòun tọ́jú òbò lọ. gbogbo wa la ti mánéjì òyìnbó wa jẹ́jẹ́jẹ́jẹ́ látòyí ọdún yìí àwọn ní yìí sàn wọ́ọ̀sì wọ́n rọra ń gbé yìí sàn wọ́ọ̀sì aṣáàtì pé yìí wọ́ọ̀sì o ó òyìn ó wà nù dictionary oníkálukú manage ẹ̀. ó sú mi ó sú mi o east and west west and where òyìnbó yẹn ṣàkọ́lẹ́tì àwọn akọ̀ǹgbè nǹkan wá síra wọn ni gbọ́ngbà tá a bá dé tá a bá ní west sleep ẹjọ́ wọn níbi wá pé what is west sleep tá a bá ní afẹ́ connect sí wifi. Eh? tabade nu dictionary kò sí wáífà ń bẹ abẹ́rẹ́ àwọn kan gba dẹ́sáìtì wọn á ní kí ló ń jẹ́ dẹ́sáìtì eh? òyìnbó wa tá rọra mánéjì yìí sàwọn ọ̀sìn wa ó kọ̀rẹ́ẹ̀tì akàngbélúra wọn ní. euro fifty europe ni ah magi ṣèbé nínú volume volume wà. Wow ẹ̀yin tó kú ẹjọ́ ṣe ń gbọ́ wa ó ní kò sí fólùmù ìkọ́nà ìtumùtumù fólùmù fóònù mi lọ́nìyà bámi dá fólùmù fóònù mi padà o àmọ̀ ah, sí nǹkan o àbí ibo la wá gbà bá yàrá já báyìí báwo la ṣe dé junction yìí. <laughs> Wi-Fi mo rí àfi àfi wẹ́tílísì lọ. ẹ kó tẹ́ ń ṣe wẹ́ẹ̀tì yìí wẹ́ẹ̀sì ni wẹ́ẹ̀sì ni wẹ́ẹ̀sìlíìpù ni ẹ jẹ́ ń lo wẹ́ẹ̀sìlíìpù ni. lẹ́ni tó ń wo jókè ń wo fíìmù ókè kọ́mẹ̀tì ló máa wo àwọn makeup tutorials lórí YouTube kan kọ́ sí. mi ò rò bóyá àwọn mi ó dà pé kan ò gbé kan náà ni because mo mọ àwọn tó wà ní Germany náà tó ń sòyìnbó gidi both àwọn dúdú àtòyìnbó tó wà wọ́n ń sòyìnbó gidi ó ní wẹ́ sílíìpù òfò. tó máa ń bẹ́ látàjà àjà kẹrìnlá. ẹ wo ẹ wo kí sọmọ yín lè bẹ́ láti òkè lọ́run lọ́run lẹ́wọ̀ àtọkọ lọ́run lọ́run ó máa bẹ́ sínú omi very very local idiots very local Among Bella bẹ́ that is an achievement. it is an achievement kò sọ́mọ tó bẹ̀rù ẹ̀ rí ọmọ ẹnìkan ló máa kọ́kọ́ bẹ́ látòkè sínú omi. àwọn ọmọ tó yẹ pé kò tó kó wọn dé Germany làwọn ọmọ tí wọ́n ti ń kọ́ wọn swimming látọmọ ọdún mẹ́ta. bẹ́ẹ̀ni ọwọ àgbọn ẹ lójú tó bá tẹ níṣẹ́ tẹ bá yàn múlẹ̀ bí ẹ̀gbẹ́ ṣù ó ti dé lóyún ó ti jọ tó gbọ́ according to you o ọdún méje tá a bá tiẹ̀ mọ ọdún méje yẹn àmọ́ pò ti wà into fracas sí bóyá bíi five years. òun náà ni òun náà ni mo sọ ká ṣàṣọ pé five years because ìgbà yẹn kí gbogbo ẹ̀ ń ṣomi lábẹ́ ṣùrùṣùrù Ah, ah. kò lè educate ara ẹ̀ for one second kó tiẹ̀ kó tiẹ̀ sọ nǹkan ẹyọ kan kó correct èpè yìí ló mọ̀ ṣe èpè nìkan ni kọ́mẹ̀ iléeṣẹ́ tó correct tó mọ̀ ń pè dáadáa èpè ni ó tún mọ kóńdó o tán méjì yẹn ó máa ṣe perfectly ni ẹ ní láti kọ́ ó gbáfẹ́ kán ṣépè kán dóko ọ̀gá ni múdà. ọ̀gá la múdà àwọn ọmọ ọlọ́mọ bébí mèké bébí fàájì fún wa. wọ́n sọ kinní kan tọmọtọmọ wọ́n ṣe kinní kan tọmọtọmọ wọ́n fi ṣí ẹ ni wọ́n fi ṣí ẹ ni ó dẹ̀ lọ́wọ́ bó ṣe máa kí ọ̀ depression tó wọlé tó ẹ̀ ìwọ ló depress ara ẹ̀ ó léyàn kan gbabi tí dùnú ti yọ fún ẹ ó gbabi tí wọ́n gba ayọ̀ lọ́wọ́ ẹ̀ o ò láyọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni. exactly nǹkan tí mo fẹ́ sọ náà nìyẹn fún personally ní àyè ara ẹ̀. ṣé o ò láyọ̀ o dẹ̀ lè create ayọ̀ fún ara ẹ̀ ọ̀ǹtì tó bá rólówó kó tó lè láyọ̀ olórí burúkú oníjẹkújẹ létè mọmọ. nígbà tí o mọ mọ ṣe ń wo ò mọṣẹ́ ṣe o ti rí àwọn tó mọṣẹ́ ń ṣe tó máa kówó yẹn fún ẹ wọ́n láwọn òye ẹni tí ẹ jọ ẹ restart fóònù yẹn àwọn èèyàn ní fólùmù wà òkè ẹ restart fóònù yẹn jọ. fólùmù wà pé bóyá jọ ẹnìyẹn ni. wọ́n ti tó bí èèyàn méjì mẹ́ta ń sìn tó sọ bọ́tà àwọn èèyàn náà ń sọ pé wà òkè ẹ jọ ẹ restart fóònù yẹn. àbí kọ́mẹ̀ tún ti háàkì fóònù àwọn èèyàn. kò lè rí fóònù tàwa. <laughs> ọmọ ará oko ó ní ẹ ọkọ èèyàn kan náà fún ní náà fún ní kinní kan tó wọnú àkáǹtì ẹ̀ tó wọrí fóònù ẹ̀ ará oko òṣì ó mọ̀ pé téèyàn bá ní apple id àti àti eh, apple email and password wọ́n lè wọ orí fóònù èèyàn ó lókà kò tiẹ̀ ní lọ́lẹ́jì kankan. kò sí nǹkan kan tó mọ̀ ah. àwọn tó ń ba aṣọ rẹ̀ gan mi mọ̀ kan tó ń gèèlì lára ọmọ yẹn ju èpè àtòṣì tó wà lára ẹ̀ tọ́jọ́ ń kóra tọ́jọ́ ń kópa. nothing to offer absolutely nothing. Ó wà nílùú òyìnbó and your life is láti dìfẹ́ ìlú rẹ̀ ọ̀pọ̀ tó náà o ló fẹ́ lọ ṣe fóònù lánàá so o ní six hundred euro in your language ṣe lọ. Irọ́ kò ní six hundred euro ó ní tóun bá tẹ̀ tó bá tẹ̀ jẹ́ pé owó oúnjẹ òun ni wọ́n á lọ fi ṣe òun bọ̀ òun bọ̀ òun bọ̀ òun bọ̀ lọ́la ń gbọ́. tó bá jẹ́ pé ó ń ṣiṣẹ́ bí ò tiẹ̀ ní káàṣì bó máa ní kéyìn ìlú òyìnbó. tí ò bá tẹ̀ wá tún á <laughs> ní credit card. á ní credit card bó bá bó bá bó bá yí bírí tá a fi máa gbé nìyẹn á kà á wà. bẹ́ẹ̀ ni nígbà tó ò ṣiṣẹ́ bọ́lọ́ ní credit card ọ̀nà ọ̀gbẹ́ ìyá wà ní kéyìn ìlú òyìnbó. forty million ò tán ṣebí ara ẹ̀ náà lára forty million ní ní góòlù onígóòlù sọnù ní góòlù tó wá sí tí kò tiẹ̀ lọ gbé kan tà ń bẹ̀ kó fi tú fóònù ṣe kó wá kó evidence fáwa. kí lẹ sọ mà. no ó rà àwọn kan nàìjíríà tarí tó lọ rà wọ́n ní ṣẹ́rẹ́rẹ́ ṣẹ̀rẹ́ ṣẹ̀kún ṣẹ̀rẹ́ pọ́mẹ́gbẹ́dẹ́ ò ṣẹ́rẹ́rẹ́ ṣẹ̀rẹ́ ṣẹ̀kún ṣẹ̀rẹ́. ọlọ́run máa ń wọ́n sùn kò ń bọ̀ ẹ́ ara illiteracy náà ni ó ní educational law ẹ má bínú jàre ẹ jẹ́ post page. No, my YouTube link is pasted uh, uh, lórí Bukio blog ẹ rí i pé mo post eh, Èkìtì kété yẹn so ẹ click link yẹn then ó máa direct yín sí YouTube. ok ẹ jẹ́ a lọ sórí YouTube torí wọn ti jókòó sórí page. Mm, wọn wọn ti flag wọn ti flag lórí eléyìí báyìí torí no mo mi pé pípadà wọlé wọn tí wọn bá ti flag ilé dem we we'll go to YouTube. We'll go YouTube. Oh, okay. Account mama. ẹ̀ lówó lówó account mama. ẹ̀ lówó wà ẹ wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n níbẹ̀ náà sanwó sí. èṣèyàn wá lè blame ya oníyàá ẹ̀ à nílè blame ya yẹn náà lọ títì ọlọ́mọ ẹ̀ kéèyàn bímọ pàpà ńlá jù. ọlọ́run báyìí kéèyàn bímọ pàpà ńlá gì ṣebí pọ́npọ́ pọ́npọ́ ọ̀sán ara ẹ̀ ló kó pọ́npọ́ báyẹ̀. ọmọ ọsàn ni tó ń kó pọ́npọ́ báyẹ̀. bẹ́ẹ̀ni ọmọ burúkú you want to serve you don't want to collect it. ẹjọ́ tiẹ̀ bá mi bí Kwame kí ló wá fọ́tò mi fún o tó ń béèrè fọ́tò mi kiri lọ́wọ́ dọ́kà sí Kwamshita pa.